agogo tí ń ka wákàtí ọjọ́ dákun wá ka wákàtí èmi àtàwọn tó ń gbọ́ mi sí rè nítorí pé níre níre là ń sọ̀rọ̀ atare ojú rẹ̀ là sì fi ń wowó ọ̀dẹ́lẹ̀yà ìyá lórúkọ mi tí gbogbo ẹ̀ mọ̀ sí jèjì alára tí ò lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ pọ́lọ̀ bá mi ní fún mi lára tèmi dà ẹ tó gbọ́n tí mo tún gbédé lónìí ẹni mo pe àkórí rẹ̀ ní poison májèlé poison májèlé kò sórúkọ tá a lè fún májèlé ẹ gbá orúkọ tí mo fún májèlé lágbọn bí àkọ́kọ́ ń bẹ̀ agé ẹ̀mí kúrú apaniláìtọ́jọ́ afitikati kúùkù gbẹ̀mí lẹ́nu ẹni afikú gbóná já ẹ̀mí lẹ́nu ẹni afikú díẹ̀díẹ̀ tàbí ikú kíákíá pani àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá wò ó ayé ò ní lù ó fẹ́ ẹsẹ̀ ara rẹ̀ rìn lọ síbi tí wọ́n ti ṣekú pa láéláé tó bá jẹ́ pé ẹranko sá fún ẹni tó lè mú kú wọlé fún un kí wá ní tàwọn èèyàn o tá a mọwọ́ ọ̀tún yàtọ̀ sósì tá a mọ wa náà kú léra wa lórí à ó mà ṣe o gẹ́gẹ́ bí ènìyàn oríṣiríṣi nǹkan ló lè jẹ́ májèlé fún ọ ó lè tóbi ó sì lè bíntín ṣùgbọ́n tó jẹ́ pé májèlé ló jẹ́ fún ọ tí wò ó sì ní fura tó ò ní mọ̀. jẹ́ ń fún ọ ní àpẹẹrẹ àwọn májèlé ó lè mọ ibi tí mò ń mórí ọkọ̀ ètò gbà lọ fún ti tòní. àkọ́kọ́ ẹni mo pè ní ahọ́n rẹ yes jọ tongue ahọ́n rẹ ó lè jẹ́ májèlé fún ọ. ẹlẹ́ẹ̀kejì ìwà rẹ ẹlẹ́ẹ̀kẹta ń tó ń jẹ <laughs> ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rẹ́ rẹ tàbí kí n sọ pé àwọn ọ̀rẹ́ rẹ. ẹlẹ́ẹ̀karùn-ún ohun tó ń rí ohun tó ń rí ó lè jẹ́ májèlé fún ọ ẹlẹ́ẹ̀kẹfà tó kádìí ẹ̀ ńlẹ̀ àwọn tó ń fi ọ̀rọ̀ ayé rẹ lọ àwọn tó ń fi ọ̀rọ̀ ayé rẹ lọ wọ́n lè jẹ́ májèlé tó o sì ní mọ̀ ọjọ́ ti lọ ẹja tilẹ̀kùn ètò lágbọ̀n bí lọ́jọ́ mẹ́jọ màá mọ àwọn májèlé ńlẹ́kọ̀ọ̀kan ẹja máa lọ ọ̀dẹ́lẹ̀yà ìyá lórúkọ mi gbogbo ẹ̀ mọ̀ sí jẹjẹrẹ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni jíjẹ pọ́lọ́ba mi ní fún mi lára tèmi dá má gbàgbé o májèlé ó léwu ṣọ́ra fún un ó dàbọ̀.